ìfẹ́ bí èjì òwúrọ̀ látàgbàlá Elédùmarè ló ti ṣẹ wá ìfẹ́ tó tòrò mínímíní dábàá wọn ayé kan ò lè bàjẹ́ o olólùfẹ́ fẹ́ràn mi láì ṣẹ́ tán a máa lówó lọ́wọ́ dádì ẹ sọ bẹ́ẹ̀ fún mọ́mì náà ẹ ẹ ti mọ̀ pé tá a bá ti dé sórí ètò ó di dandan kí n kọ́kọ́ ju orin ìfẹ́ ti ẹ̀yin ara lé sin ẹ sọ fún mọ́mí ẹ sọ pé a máa lọ́wọ́ a máa bímọ lẹ́mọ a máa ṣayọ̀ máa yọ̀ ẹ́ a máa ṣọlá mọ́ ńlá ẹ̀yin gbogbo ẹni mẹ́rin la máa ṣe láṣẹ ọlọ́run ọba ìyẹn náà ni mo tún fi ń kí yín káàbọ̀ padà sórí ètò Ilé Aláyọ̀ lórí Orísun tẹlifíṣàn ti yín gbogbo orúkọ tèmi lẹ́ẹ̀kan sí Ọlá Ọ̀nàbàjọ́ ayálúwa ṣọlá fún aláṣà àkẹ́ẹ̀tì yín tí ò kọ́mọ̀ lórí ètò ilé láyọ̀ ìyá gbogbo ìfẹ́ ṣàwárí àwọn ìdílé aláyọ̀ mi tá àjọjọ́ wọlé lẹ́ẹ̀kan wọ́n ti jókòó wọ́n ti fẹ̀yìntì wọ́n ti wà pẹ̀lú mi lórí ètò bàbá wa màmá wa ẹ káàbọ̀ sórí ètò mà ẹ rọra sa ẹ rọra mà mọ́mì wa ẹ káàbọ̀ sórí ètò ẹ̀ ǹlẹ́ ṣí dáadáa lẹ dé adúpẹ́ ẹ̀kú ètò. ẹ rọra sá ẹ ṣeun sá nítorí pé àfọwọ́pẹ̀ yẹn dẹ̀ jẹ́ wa ẹ ṣe àdúpẹ́ ìgbéyàwó yín á máa tẹ̀síwájú láṣẹ ọlọ́run bá àwọn aráalé ti rí ojú yín yorùbá sì máa ń sọ̀rọ̀ kan wá pé bàbá ti dé ibi iṣẹ́ báyìí ṣíṣe náà la máa ń ṣe tó tó ṣe bí òwe ẹ̀yin àgbàlagbà tẹ́ ẹ wà ńlé àti ẹ̀yin àgbàlagbà tẹ́ ẹ wà pẹ̀lú mi lórí ètò bàbá wa ẹ bá mi dárúkọ ìdílé yín fún àwọn aráalé ìdílé wa ni ìdílé alàgbà Michael Ọlọ́runṣọ ọlọ́rọ̀ ìyàwó mi jẹ́ abilékọ Comfort ọlọ́rọ̀. ọlọ́rọ̀ ó túmọ̀ sí pé ìdílé Comfort àti Michael ọlọ́rọ̀ àwọn ni àlejò wa lórí ètò Ilé Aláyọ̀ lórí Orísun tẹlifíṣàn ní àṣálẹ́ tèmi ẹ tún káàbọ̀ lẹ́ẹ̀kan sí bàbá wa ẹ bá kí àwọn aráalé pé wọ́n kú ìkàlẹ̀ lọ́ọ̀dẹ̀ wọ́n kú àṣálẹ́ bàbá wa. ẹ̀yin aráalé ẹ kalẹ̀ hmm. ẹ kú ìkàlẹ̀ ẹ kú ìgbádùn ètò ilé aláyọ̀. ẹ ṣeun gan ni àdúpẹ́ ẹ ṣe àdúpẹ́ yá wa ẹ̀yin náà ẹ bá ń fi òun yín kí àwọn aráalé kú kalẹ̀ lọ́ọ̀dẹ̀ ẹ kú kalẹ̀ òun ẹ̀yin aráalé òkè mhm. gbogbo yín o ẹ kú gbádùn ilé aláyọ̀. ẹ ṣeun ìyá wa dúpẹ́ ẹ ìyá wa ẹ̀yin mo fẹ́ bèrè ìgbéyàwó yìí ti tó ọdún mélòó. ó lọ fún fourteen years ni. ọdún mẹ́rìnlá hmm, ọdún mẹ́rìnlá gbákogbáko so ó sì dùn gan ni o láti bẹ̀rẹ̀ dé sìn hmm, olúwa ṣeun olúwa ṣeun nítorí pé ẹ̀ẹ́ ìgbéyàwó ọdún mẹ́rìnlá èsè kíni èsè kèrèmí bàbá ẹja àbẹ̀rẹ̀ báyìí níbẹ̀lẹ̀ ti pàdé ìyàwó ẹlẹ́yinjú ẹgẹ́ òrékè lẹ́wà adúmọ̀adán ìbàdí àrán tí wọ́n jókòó tì yín. ẹ mo pàdé olólùfẹ́ mi ní ọjọ́ náà lọ́hùn. ọjọ́ náà lọ́hùn. nígbà tí èmi àtàwọn ọ̀rẹ́ mi lọ sí a sí òde kan ni oh, ibi tí a jókòó ni mo sáré ẹni yẹn tó hmm. ń lọ tó ń bọ̀ tó ń lọ tó ń bọ̀ ń lọ tó ń bọ̀ mo wá rò pé hmm. irú ènìyàn wo lélẹ̀ yìí o tí gbogbo ẹ̀ ń ṣe ṣéké ṣéké ṣéké ṣéké ṣéké lọ hmm. ṣéké bọ̀ ó yá bàbá wa ẹ tẹ̀síwájú. lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ tí a jọ sọ ṣé wàá pè wọn ni bọ́n ṣe ń lọ tó ń bọ̀. Ráyọ̀mọ́gi eh, kọjú sí mi now now. kì í ṣe pé mo kọ́kọ́ pè hmm. torí bí mo ṣe ṣàkíyèsí ẹ̀mí mọ̀ bóyá ẹni tó ti lọ́kọ ni hmm. tàbí ẹni tàbí ẹni tó dá wà tàbí sisi. mo kọ́kọ́ ṣe àkíyèsí ní ọjọ́ àkọ́kọ́ hmm. ìgbà tí máa padà rí ní ẹ̀kejì mo bá sọ̀rọ̀ bí eré tó láti mọ orí èèyàn tó jẹ́ so nínú ọ̀rọ̀ wa mo hmm. wá rí i pé ìṣẹ̀ni tí ó ti lọ́kọ ẹ̀yìn hmm. ayẹ wá ẹnu òfẹ́ sí. ilé single single ṣiṣẹ́ ṣáàṣì ni sss sì ni oní gbogbo gbàyàn ẹ ẹ bá mi nígbà tẹ kọ́kọ́ bá wọn sọ̀rọ̀ tẹ wá rí i pé ìṣẹ̀ni tó ti lọ́kọ kí ni nǹkan tó sì tún wá tì yín síwájú láti tún wá dẹnu ìfẹ́ kọ sísítà wọn ní ìgbà náà lọ́wọ́ ṣàmọ̀ gẹ́gẹ́ bí àwa ọkùnrin hmm. kì í ṣe bóyá àkọ́kọ́ tí a bá pàdé obìnrin ni a máa ní lọ́kàn bóyá ẹni tí èèyàn fẹ́ fẹ́ sílé gẹ́gẹ́ bí aya hmm. èèyàn lè máa rò pé ṣé ká jọ ṣeré ká fira wa lẹ̀ ni hmm. ṣùgbọ́n mo ṣàkíyèsí kankan nínú ayé ẹ̀ mo rí i pé ó jẹ́ aládùúrà torí ní ọ̀pọ̀ ìgbà tó bá ti ní ah, á lóun lọ sí. Si, òun lọ òun wọ́n pè ní ìpàdé yẹn ní àwọn afàdúrà jagun prayer warrior a ní òun lọ fún prayer òun lọ fún prayer mo dẹ̀ wá rí pé tòótọ́ lòun lọ fún prayer yẹn pé lómi lè máa dalasa pé àwọn lọ fún prayer tó wà rẹ̀ jẹ́ pé ọ̀tọ̀ níbi tó ń lọ ṣùgbọ́n wá rí pé tòótọ́ ọkàn mi wá fàṣì pé àtẹ́ni bá jẹ́ aládùúrà pé dájúdájú ìrìn wa máa rọrùn ìyẹn ni mo fi ẹ fi make up mind yín àdúrà ni sísá mi fi gba ọkàn yín ìyá wa nígbà tí dádì wa pè yín tán tẹ̀ ń béèrè ọ̀rọ̀ lọ́wọ́ yín kí lẹ̀yin rò lọ́kàn kí ni èròǹgbà yín sí àwọn nígbà yẹn. èròǹgbà mi sí wọn ni pé bí mo ṣe rí wọn náà with stature wọn with look wọn ó jẹ́ orú ọkùnrin tí mo máa ń gbàdúrà hmm. so bó ṣe kọnu ìfẹ́ sí mi mo kọ́kọ́ mo kọ́kọ́ fi wọ́n pílè náà pé hmm. kí n wo orí èèyàn tó jẹ́ pọ̀ mo wá rí pé ó jẹ́ ẹni tó yẹ pé kì í tètè ń bínú hmm. kì í lè sọ tẹnu ẹ̀ tán wọ́n hmm. á wò pé àti pé with maturity pẹ̀lú age mo wò pé èmi àti ẹni tí ò níyà pé orú ọkùnrin tí mo lè fẹ́ nì ni mo ṣe gbà fún wọn. ẹ ṣe gbà fún wọn ìyẹn nígbà tí wọ́n dẹnu tán wá dẹnu fẹ́ kọ yín báà mi ìyá wa ní àwọn ti rí ìwà ìrẹ̀lẹ̀ nínú yín àwọn ti rí sùúrù àti gbogbo ẹ̀ nínú yín kó tó di pé àwọn wá kúkú jẹ́ o pé wọ́n máa bá ọ lọ ní o à o à máa bá ọ lọ o nígbà tí ẹ̀yin rí àdúrà obìnrin aládùúrà nínú sísítà mi láti ìgbà yẹn títí dèní ṣé ìyípadà wà. kò tí ì fi kò tí ì fi wàyẹ sílẹ̀ o gẹ́gẹ́ bí aládùúrà mo fẹ́ lè sọ pé ṣáájú kí n tó mọ̀ èmi náà mo jẹ́ aládùúrà but tí n bá fẹ́ sọ tòótọ́ mo lè sọ pé ọkàn agbára mi nínú àdúrà kò tó tiẹ̀ ní ìgbà yẹn hmm. ṣùgbọ́n lẹ́yìn ìgbà yẹn o èmi náà láti wá lo àwọn kan sí ẹ ó jẹ́ kó tó wù mí lórí. èmi náà dára mọ́ra o lórí ọ̀rọ̀ aládùúrà dé yìí o ní kó tó di pé ẹ ṣègbéyàwó ní gbogbo ìgbà tí ẹ sì jọ ń ṣeré màá fẹ́ mi ìfẹ́ ṣé kò sí àwọn ìṣẹ̀lẹ̀ kan tó ṣẹlẹ̀ tẹ́ fi wo tẹ́ lè rí pé ah, ọmọbìnrin yìí tẹ́ ló jẹ́ kẹ́ tún think twice kí n lò ó bẹ́ẹ̀ ní àwọn ìgbà yẹn. ẹ ẹ rò pé gẹ́gẹ́ bí òun ṣe sọ pé ká tó pàdé pé mi sọmọdé mọ́ ní ìgbà yẹn torí ní ìgbà yẹn náà mo ti wà ní ìpele pé tí má ti lè rí ẹni tí ó ṣetán tó wù mí pé máa kúkú fẹ́ ni hmm. so kò jẹ́ kí àyè rẹpẹtẹ wà láàrin ìgbà tá a ríra sígbà tí a fẹ́ ra so kò lè jẹ́ kí n sọ pé bí a mo ṣàkíyèsí nǹkan kan ọdún márùn-ún tẹ̀ fi ṣe kọ́ṣíìpù ìyá wa ó dà àsìkò wa ń sáré lọ ná ó ní àwọn ìbéèrè kan tí mo fẹ́ béèrè ní apá ibí báyìí bóyá tá a bá ti dé abala ojú abẹ a máa béèrè eléyìí o ẹ kú kàlẹ̀ lórí ètò ẹ̀yìn ìdílé aláyọ̀mí gbogbo yìí tẹ̀ wá nílé ó dá mi lójú pé ẹ ti ń gbádùn àwọn àlejò tèmi lórí ètò lénìí à ń gbọ́ ìrìn àjò ìgbéyàwó wọn níbo ló ti bẹ̀rẹ̀ dáàdì ní patí làwọn ti rí ìyá wa ọ̀pọ̀lọpọ̀ ọmọbìnrin ló máa múra patí ó dẹ̀ ń wọ́kọ̀ àtúwọ̀ gbogbo èyí tó máa ṣí gbogbo ara lẹ̀ kò ní dókè kò ní désàlẹ̀ àwọn tó yẹ kán pè ẹ́ kán fẹ́ àwọn yẹn máa máa wọ́ṣẹ̀ sí ẹ lẹ́yìn ẹsẹ̀ nítorí pé kí ni ìwọ náà fẹ́ bìlọ́ǹgì ṣe ti rí báyìí pé gbogbo ibikíbi tá a bá ń lọ ìrínisí. Si ní ọjọ́ yẹn lọ́n tó bá jẹ́ pé dáàdì rí àwọn kankan tí ò tí ò bójú mu lára mọ́mì ó ṣeé ṣe kẹ́tẹ́ má wò wọ́n ní ẹ̀ẹ̀mejì ẹ yọ ọ̀rọ̀ rẹ ẹ̀kọ́ rẹ lára ìrìn àjò ìgbéyàwó àwọn àlejò mi lórí ètò lẹ́nu ní ká fi sọ́wọ́ sí gbogbo eléyìí tó bá ti dàbí pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ tá a nà ní pọ̀pá kí gbogbo ibi tó bá ti ta bá wa ká máa ṣe àwọn àtúnṣe lórí ètò ilé aláyọ̀lẹ̀ ṣì wà lórí Orísun tẹlifíṣàn tí ń gbọ̀ngàn Alhaji Adé Òkèlọ́hùn àpadàbọ̀ ẹ kú kalẹ̀ lọ́dẹ ẹ sì tún káàbọ̀ padà sórí ètò Ilé Aláyọ̀ lórí Orísun tẹlifíṣàn tiwa gangan ẹbí àti àwọn ìdílé ọlọ́rọ̀ àwọn náà lájọ wà lórí ètò ní àṣálẹ́ ní ẹ kú kalẹ̀ ìyá wa ẹ kú kalẹ̀ bàbá wa ẹ rọra sà àwọn ará ilé wọn ti ń tẹ̀lé yín wọ́n sì ti ń kó yín jẹ rọ́ọ̀ṣì nítorí pé wọ́n ti bẹ̀rẹ̀ sí ní kọ́ ẹ̀kọ́ wọ́n sì tún ti ń gbádùn gbogbo bí ìrìn àjò ìgbéyàwó yín bó ti bẹ̀rẹ̀ àti bó ti abala kan tí àwọn aráalé ti ń dúró dè abala ṣó o mọ̀ mí tán ẹni náà ìbèrè lọ́wọ́ dájì náà ẹni ṣẹ́ ẹ mọ̀ mí tán báwo ni ẹ bá ń kọjú sí mọ́mì ẹ bá ń bèrè lọ́wọ́ pé ṣé mọ̀ mí tán dáadáa. ṣé mọ̀ mí tán dáadáa mo try. <laughs> ìyá wa ni àwọn ó gbìyànjú ìyá wa ní àbá béèrè lọ́wọ́ bàbá wa pé ṣé ẹ̀mọ̀ mi tán dáadáa o. ṣé ẹ̀mọ̀ mi tán dáadáa. èyí náà gbìyànjú. bàbá wa náà ní àwọn á gbìyànjú wọ́n ní Yorùbá máa ń sọ̀rọ̀ kan wọ́n ní ibi tí ò bá ti sílẹ̀ báyìí náà láti máa ń jiyàn ìjà ó dáa ó ti dáa báwọn àmọ́ ẹni mọ̀ra wọn tán nínú àwa ẹ̀yin méjèèjì bá ẹgbà ẹ bá ń fún nìyí ti lo gọ́gù ẹ bá fún ìyàwó kí wọ́n fi sojú wọn lọ sí ọ̀nà ẹ̀yìn ká má yọ yín lẹ́nu pé kẹ́ ẹ máa tú kẹ́ ẹ máa bọ́ gọ́gù ẹ̀yìn máa gbà ẹ̀ ẹ̀ ṣeun àwọn ìbéèrè tí mo bá béèrè ẹ̀rọ abá mi fi tá sẹ́yìn ẹ má jẹ́ kó dí gèlè tó tó rẹwà yìí lọ́wọ́ o. yes ma. yes ma. àwọn ìbéèrè tí mo bá ti béèrè ẹ máa bá mi kọ́lẹ̀ bàbá wa ẹ tá dá a báwọn ẹ ní àǹfààní láti sọ pẹ̀lú ẹnu ṣeun sá. ìbéèrè alákọ̀ọ́kọ́ tí ń lélẹ̀ wọ́n ní kí ni ohun kan tó jẹ́ pé ẹ kì í lè ṣe láì lò lọ́pọ̀lọpọ̀ ìgbà nǹkan kan pẹ́pẹ́ bóyá ẹ máa ń lò nínú ilé ẹ̀fọn bá máa rí yín wọ́n á rí yín pẹ̀lú kínní yìí tọ́ bá máa rí yín ah, ah, ẹ tún ti gbé kínní yìí kí ni ohun kan one thing you cannot live without. ìbéèrè lẹ́ẹ̀kejì lélẹ́yìí wọ́n ní ìyàwó yín bóyá ẹ gbé wọn jáde ṣé ó máa wù wọ́n láti lọ jẹ ṣàwámà tàbí wọ́n lọ jẹ dùndún dídín àwọn eh, àwọn ànàmọ́ dídín fries or ṣàwámà ṣé ìyàwó yín máa fẹ́ jẹ ànàmọ́ dídín tàbí ṣàwámà hmm. ẹ ti kọ́. ìbéèrè lẹ́ẹ̀kẹta lílé wọ́n ní irúfẹ́ ọkọ̀ wo lẹ́yìn nífẹ̀ẹ́ sí jù irúfẹ́ ọkọ̀ wo your own favourite type of car. ti kọ́ ó dáa wọ́n ní ìbéèrè eléyìí ọ̀dọ̀ tiyín náà ló tún ń lọ wọ́n ní ká pé ẹ jáde lọ bí ìgbafẹ́ oúnjẹ kan irú oúnjẹ wo lẹ́yìn máa fẹ́ béèrè fún ní ibi ibẹ̀. eléyìí tó gbẹ̀yìn rèé wọ́n ní kí ni sáìsì bàtà ẹsẹ̀ ìyàwó yín. ẹ ṣe ẹ bá mi gbé e wá hmm, ìyá wa ẹ lè bá mi yọ ìbòjú tẹ fi bojú ẹ má bínú sí wa wípé a ní kẹ́ ẹ yẹra fún wa díẹ̀ ẹ káàbọ̀ padà sórí ètò Ilé Aláyọ̀ lórí Orísun tẹlifíṣàn náà lẹ́wà mo ti bèrè àwọn ìbéèrè yìí lọ́wọ́ ọkọ yín nígbà tẹ́ yẹra fún wa díẹ̀ ẹ̀yin lẹ ní àǹfààní láti máa dá wa lóhùn àwọn nǹkan tí ọkọ yín ti kọ síbí ṣé kí ni ṣólẹ̀ ṣe. ìbéèrè alákọ̀ọ́kọ́ lélẹ̀ wọ́n ní kí ni nǹkan tí ọkọ yín máa ń lò lọ́pọ̀lọpọ̀ ìgbà nǹkan kan tí wọn kì í lè ṣe láì lò lọ́pọ̀lọpọ̀ ìgbà. ọmọ always wà lórí system. lórí system. laptop. Hmm. lẹ́yìn yẹn ń kọ́ ẹ fún yín láǹfààní kan sí lẹ́yìn lẹ́gbàá o. wọ́n máa ń láì kọ́ right. kọ́ máa kọ nǹkan. ẹ ti múra yín kọ́ lóòótọ́ mo ti fún yín bàbá wa ní pẹ́ẹ̀nì máa ń wà lọ́wọ́ àwọn ní gbogbo ìgbà mo ti fún yín tán nítorí ìdí tí mo ṣe fún yín ni pé ẹ̀yin náà ni wọ́n máa ń kù ẹ kọ́kọ́ ni wọ́n máa ń wà lórí systems gbogbo ẹ̀ náà bíi ráìtì ráìtì ráìtì yìí náà ni ó bá dé pé èèyàn jókòó lórí system yóò mọ̀ sí báyìí náà àbí ó dà mo ti fún yín ẹlẹ́ẹ̀kejì lélẹ́yìí pé tí wọ́n bá gbé yín jáde ilẹ̀ máa fẹ́ràn láti jẹ ṣé fries ni tàbí ṣàwámà Dundu, dídín àbí ṣàwámà. ṣàwámà. ṣàwámà. Hmm, hmm. bá mi ti ń ra ṣàwámà fún yín <laughs> ọjọ́ ti pẹ́ ó dáa bá mi kọ ṣàwámà. a sọ pé irú ẹ̀yà ọkọ̀ wo ni ọkọ̀ yín fẹ́ràn jù your husband favourite type of car. I like jeep ẹ eh, kí ni product wo irú ẹ̀yà wo Toyota Camry Toyota ni ó ga báàmì náà kọ Toyota ó dáa a sọ pé tí ọkọ yín bá jáde lọ ibi ìgbafẹ́ kan wọ́n sì fẹ́ ọ́dà fún oúnjẹ kan oúnjẹ wo ló máa jẹ́. fún mi àbí fúnra wọn. báwọn ni. iyán ah, àtẹ̀gúsí ni. iyán bá mi náà kọ iyán pàǹdẹ̀dì àmú ọ̀ràn tí fẹ̀gbẹ́ sísè ẹ̀yin bá ẹ̀yin ẹ̀yin ti fọ́ balẹ̀ ẹ̀ mọ̀ tí ì sí kankan kódà a sọ pé kí ni size bàtà ẹsẹ̀ ti yín. thirty nine. Hmm. ṣé bá mi ṣe máa ń ra bàtà fún ìyàwó ẹ jẹ́ ń béèrè hmm. torí ẹ̀ tí ẹ̀ kọ́ size mi yìí. ó ti rọ́bì lọ sọ́jà rí láti lọ ra bàtà wá. wà wọ́n dìde ìrànyìn lọ sọ́jà pé kẹ́ ẹ lọ ra bàtà wá kí ló dé kò ráyè láti lọ. àwọn tẹ wá nílò bàtà ó tẹ nílò bàtà. Hmm, àtìgbà ilẹ̀ ń ti wá mọ sáìsì bàtà wọn sórí abẹ́ ti wà lọ́jà lọ́jà ilẹ̀ ń pè wọ́n pé <laughs> kí ni sáìsì ẹ ṣóòdẹ ní sọ sáìsì ẹ báyìí. àjọ <laughs> máa ń lọ de náà àtijọ́ lọ́ra bàtà náà rí so hmm. yẹ jẹ́ kí n mọ. wọ́n hmm. ní ilé tí ayọ̀ bá ń gbé ilé tí ìfẹ́ bá ń gbé ẹ nílò láti béèrè ọ̀rọ̀ tó pọ̀ kẹ́ tó mọ̀ ẹ ti gba hundred hundred. Hmm. kódà tásìkò bá gbà wá láàyè a sì máa ṣèlérí a máa ṣèlérí ẹ já sáré béèrè àwọn ìbéèrè yìí ká tó fi mọ ẹ̀yin méjèèjì sí i abala ilé ìta ń lọ tó bá ti jẹ́ ẹ̀yin kẹ́nàwọ́ síra yín tó bá jẹ́ ẹnìkejì kẹ́nàwọ́ sí ẹnìkejì wọ́n ní ta ni ó máa ń dúró sínú ilé lọ́pọ̀lọpọ̀ ìgbà bóyá tó bá ti jẹ́ ẹ̀yin kẹ́ tètè máa nawọ́ síra yín ẹni tó bá ti jẹ́ sẹ́nìkejì ló máa nawọ́ sí yín a máa fi hàn pé ẹnìyẹn ń sọ tòótọ́ ó dáa ó yá ta ló máa ń dúró sínú ilé ẹ mọ màmá ò náwó síra wọn ẹ náwó síra yín báyìí kí dáàdì tẹ̀ tó náwó sí yín lẹ́sì náwó síra yín ó dáa wọ́n ní ta ló máa ń rántí àwọn ọjọ́ ìbí lọ́pọ̀lọpọ̀ màmá náà ni wọ́n ń ta ló máa ń ṣe lẹ̀mọ́lẹ̀mọ́ jù who is more romantic ah ah ẹ ti gba gbogbo ẹ̀ tán wọ́n níta ni ó máa ń ṣe lẹ̀mọ́lẹ̀mọ́ níta tí kì ṣe inú ilé màmá náà tún ni wọ́n ta ló máa ń farabalẹ̀ láti gbọ́rọ̀ who is a better listener báà mi ni ó dáa wọ́n ní <laughs> ta ló máa ń kọ love letter lọ́pọ̀lọpọ̀ ìgbà. a lè má kọ love letter but ẹni tó lè sọ pé i love you. Mm, ẹ̀yin ni <laughs> ẹni tó kọ love letter náà nìyẹn ó dà ọ́ nígbà bá fẹ́ rìnrìn àjò ta ló máa ń di ẹrù púpọ̀ mọ́mì ni àti mọ̀pá wa obìnrin ǹgbọ́n níbo mi ọkùnrin ọkùnrin ni oyè ọkùnrin mi ìbẹ̀rù ọkọ̀ pélé yóò mọ̀ pé ọkọ̀ dáàdì ẹjẹ́ náà ó dà wọ́n nípa ètò ìṣúná owó ta ló máa ń lè plan fún láti manage ètò ìṣúná owó mọ́mì náà ni aya rẹ̀ lọ́ọ̀dẹ̀ ọkọ wọ́n níta ló máa ń lo àsìkò púpọ̀ lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọ́n níta ló máa ń kọ́kọ́ sọ pé i'm sorry dádì ni mo sì ti rò pé mọ́mì ni ó jẹ́ o ẹ pàtẹ́wọ́ fúnra yín o ẹ ti gba gbogbo máàkì mi tán ó dà àti ṣeré ìfẹ́ díẹ̀ ẹ já sáré ṣe ìlérí ká tó lọ sí àbàlá tó kàn ẹ bá ń wojú mọ́mì dájú ẹ nítorí kò mọ̀ mí tán dáadáa ó yá. torí pé o mọ̀ mi tẹ́ dáadáa. kí ló wá fẹ́ lálẹ́ yìí o kí ló fẹ́ kí n ṣe fún ẹ báyìí o lé ní yìí o. kí ló fẹ́ lálẹ́ yìí ló fẹ́ kí n ṣe fún ẹ lé nìyí. báyọ̀ gbé mi jáde. ee ó pọ̀ yẹ́yẹ́ yẹ́yẹ́ níbo lẹ fẹ́ kí dájú gbé lọ. ọjà gbé mi lọ sí nice place. nice place tí mi máa ti ráyè jẹ ṣàwáwà tí wọ́n á tún ti mú ẹ́ dáàdì ó yá ẹ ṣèlérí ṣe máa gbé mọ́mí jáde bẹ́ẹ̀ tẹ̀lé gan jáde mọ́ lálẹ́ ọ̀la bíun ọ̀la sì wà ń bẹ̀. ọ̀la sì wà ń bẹ̀ dáàdì ti ṣèlérí mọ́mí ẹ̀yin náà bá ń kọjú sí dáàdì nítorí pé ẹ mọ̀ mi tán dáadáa. torí pé ẹ mi tán dáadáa kí lẹ fẹ́ kí n ṣe fún yín. Mm-hmm. ah request ni ẹ máa ń yá agbára. ee dáàdì ẹ má jẹ́ kó lágbára ẹ béèrè ní ẹ̀jú mọ́mí ti rẹ́dì láti láti ṣe eh. gbogbo request yìí ẹ mọ̀ mọ́mí tán ẹ sáìsì bàtà wọn ẹ ah kí ni ẹ ti tún hmm. un tó bá di lálẹ́ ní kò ní ní yìí kò gúnyán fún mi. àdáàdì ah, nice gan wọn ti fẹ́ kí mọ́mí stress wọn léèmí wọ́n ní ní weekend kò gúnyán léèní nǹkan kí mọ́mí gbé yín dé ọ̀daràn léèní ó dáa ó yẹ ṣèlérí wọ́n ní wọ́n ní kẹ́ ẹ gúnyán fáwọn. mo ti gbọ́ mo máa ṣe. ẹ ẹ ó dáa orí ètò Ilé Aláyọ̀ lẹ́wà lórí Orísun tẹlifíṣàn ẹ̀yin náà ẹ máa ṣèlérí fún àwọn ènìyàn kejì yìí tí wọ́n bá mọ̀ yín ni tí wọ́n bá mọ̀ yín tó bá jẹ́ gbogbo ìbéèrè tí mo béèrè yìí odo ni ẹnì kejì yín gbà kò sí ìlérí kankan ẹ kú kalẹ̀ lọ́dẹ̀ à padà ẹ káàbọ̀ padà sórí ètò ìlàláyọ̀ lórí Orísun tẹlifíṣàn tiyín kankan fún àfààní ẹ̀yin tẹ́ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa ẹ̀ ẹ̀ tí ì míìsì pọ̀ ẹ sì bá ètò ó sì ń lọ ẹ̀ ẹ̀ ó sì ń lọ lónìí mẹ́lọmẹ́lọ àwọn ìdílé ọlọ́rọ̀ àwọn náà ni àlejò wa lórí ètò lẹ́ni àwọn ni ìdílé aláyọ̀mí lórí ètò lẹ́nu ẹ̀kú kalẹ̀ sa ẹ̀kú kalẹ̀ mà. ẹ lọ mo ti sọ pé tàbá ti dé báyìí ká wá bọ́ sí abala ojú abẹ ẹ̀ ìyàwó àṣìkà ṣojú abẹ ń kù tí ká sọ bá wa ń kọ́. agbábala ìkalẹ̀ láti máa fi eh, wo àwọn ohun tó jẹ́ kùdìẹ̀kùdìẹ̀ díẹ̀díẹ̀ nínú ìgbéyàwó nítorí pé ọ̀pọ̀lọpọ̀ wa la máa ń rò pé ìgbéyàwó gbogbo ẹ̀ náà ní lọ sísinsin àwọn apá ibì kan wà tó jẹ́ pé ó di dandan ká ká máa mẹ́nu dé bàbá wa hmm, ọ̀dọ̀ yìí ni ìbéèrè ojú abẹ yìí ń lọ lénìí wọ́n ní ní àti bíi ọdún mẹ́rìnlá tẹ̀ ti ṣègbéyàwó ǹjẹ́ ó ní àwọn àsìkò kan tí ọ̀rọ̀ ìbálòpọ̀ tó ti fa gbọ́n mi sí omi òtó nínú ìgbéyàwó yín àwọn tí wọ́n kéré sí yín nínú ìgbéyàwó mo fẹ́ kẹ́kọ̀ọ́ ọ̀pọ̀lọpọ̀ ni ọ̀rọ̀ ìbálòpọ̀ ti ń ṣe tó ti ń fa nǹkan tí ò dáa nínú ìgbéyàwó wọn lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n fẹ́ kọ́ ẹyọ kan tàbí méjì láti ọ̀dọ̀ tiyín ṣé ó ní àsìkò kan tí ọ̀rọ̀ ìbálòpọ̀ tó ti fa kùdìẹ̀kùdìẹ̀. bẹ́ẹ̀ni gẹ́gẹ́ bí abala bíi tí a wà pé ojú abẹ bẹ́ẹ̀ni ojú abẹ ká máa parọ́ àsìkò wà tó hmm. tó fẹ́ fà hmm. nítorí pé kódà a sì sọ̀rọ̀ débẹ̀ ní àṣálẹ́ àná. Hmm. àwa nú ẹ̀mí níbi. tí mo ní ẹ̀ torí nǹkan báyìí báyìí mo ṣe báyìí báyìí ní ìgbà kan. àsìkò wà ní àwọn nǹkan ẹ mọ̀ pé mo sọ wípé a fẹ́ kọ́ ẹ̀kọ́ ni ní ìṣẹ́jú díẹ̀ náà ni kí ni nǹkan tó fà báwo lẹ ṣe yanjú ẹ̀. nǹkan tó fà á náà ni pé àsìkò yẹ ìyàwó mi fi inú bí mi hmm. ṣèmi wá rí i pé ọ̀nà láti dí pẹ̀lú wọn láti fi ìbínú yẹ wọ̀ hmm. ò ní pé kí n má sún ah olúwa o. yóò mi sún mọ́. Hmm. títí tí tóun fún ara ẹ̀ tó fi láti sọ̀rọ̀ jáde ìgbà tó dẹ̀ sọ̀rọ̀ jáde. ṣé fẹ́ pa mí ni ṣé fẹ́ pa mí ni bàbá wa. èmi wá rí i pé ẹ̀ẹ̀kan hmm. eh, tí mo fẹ́ kó ṣẹlẹ̀ ó ti ṣẹlẹ̀ hmm. mo padà wá bẹ̀ kó má bínú padà parí ẹ̀ síbẹ̀. ó dà àsìkò tí ẹ fi súnmọ́ wọn yẹn ó tó oṣù mélòó. ẹ gbọ́ ẹ̀gbọ́n ìyàwó kò lè kọjá bóyá oṣù méjì. ah bàbá wa ní kò lè kọjá bóyá oṣù méjì olúwa o ó dà ìyá wa ẹ jẹ́ ń béèrè díẹ̀ lọ́dọ̀ tí ní àwọn àsìkò tí bàbá wa tí wọ́n fi ń dàbí pé wọ́n ń bínú díẹ̀díẹ̀ yìí kí ni àwọn nǹkan tó ń go ọ̀nà lọ́kàn tí nígbà yẹn. mi ò ríro náà but ẹ̀ ń gọ̀kan mo máa ń sọ yí pé bóyá ẹ̀rẹ̀ tí lé lòmíì ń ta o ẹ̀yin lẹ mọ̀ wà láti yín ni ẹ̀ bó bá yá tó lé yín níta náà látó lé yín wọlé màṣá máa fi ṣàwàdà bẹ́yẹn. títí títí tó fi wá di pé ó yanjú pátápátá bàbá wa ẹ̀yin ẹ̀rọ dẹ̀bà yín pé ẹ fẹ́ fi ìbálòpọ̀ jẹ wọ́n ní fi fún wọn ní punishment ẹ̀rọ ọba yín. nígbà yẹn náà pé èèyàn bá ti. tí eh, wọ́n sì wà ní Ṣàngó ní dada àti ẹ̀sìn lọ́sìn tí wọ́n ti ń. wọ́n ní ìbínú eh, ìbínú agbára bí o ti tọ́. olówó òun ò lẹ́sẹ̀ eh, lẹ̀. Hmm. ìbínú wà rò pé kí kí ni tí mo lè ṣe láti fi ìbínú ẹ̀rọ inú mi wọ̀n pé o lè that's only what I can do. Hmm. ni mọ́mí sì sọ pé àwọn ti ẹ̀rọ yìí ẹ ẹ tẹ pé ẹ torí ẹmọ bí ìdílé onígbàgbọ́ tá a jẹ́ ìgbà míì wà odidi a lè ní àwẹ̀ bóyá odidi ọjọ́ mọ́kànlélógún bóyá ọgbọ̀n ọjọ́ tó tá a fi ní ní pé a ń súnmọ́ra. ẹ̀yẹ́ yàtọ̀ nítorí pé. ẹ̀yẹ́ ti jẹ́ kó mọ́ra. ọkàn pa ìyàtọ̀ wà ń bẹ̀ nítorí pé gbogbo ìgbà yẹn ọkàn papọ̀ ṣùgbọ́n eléyìí ọ̀hún ọ̀hún díẹ̀ wà even kó jẹ́ ọjọ́ mẹ́ta ọkàn yan ẹnì kejì ah, ṣẹ́ni ṣe ń bínú náà ni ṣẹ́ni ṣe mọ̀ pé ó yàtọ̀ sí pé àkànwá nísìra fúnra wa àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Eh, inú mi dùn nítorí pé mo béèrè pé báwo lẹ ṣe yanjú ẹ̀ ẹni mọ́mì ló wá béèrè pé hmm, ó ti tó gẹ́ ó ti tó gẹ́ ó ti tó gẹ́ <laughs> ìbànújẹ́ nínú ilé mi ó tó gẹ́ <laughs> torí gbogbo nǹkan tí ò bá ti mú inú èèyàn dùn ìbànújẹ́ náà ni gbogbo wa tà wá lọ́ọ̀dẹ̀ ẹ̀ ń sọ pé kákọ́ ẹ̀kọ́ ni léèní lára àwọn ìdílé aláyọ̀ mi ó túmọ̀ sí pé ìbálòpọ̀ ó lè fa oríṣiríṣi nǹkan nínú ìgbéyàwó ṣùgbọ́n ká tètè máa tètè bomi pa gbogbo nǹkan tó bá ti ń fa ọ̀hún díẹ̀díẹ̀ ó dà bàbá wa àti bọ́ abala eré ìfẹ́ rèé àti kúrò ní abala lójú abẹ ẹ ti bá wa ṣí àwọn èèyàn létí nítorí bó jẹ́ àwọn èèyàn míì ni wọ́n lè ní àyíká kò sí o kò sí o irọ́ ni wọ́n ń pa o. <laughs> ó dáa àti bọ́sì abala eré ìfẹ́ rẹ̀ wọ́n ní kẹ́ ẹ̀ wojú ìyàwó yín bàbá wa sísítà mi ẹ jọ̀ọ́ ẹ má bínú bóyá kẹ́ ẹ bá mi gbé pọ́ọ̀sì sórí tábìlì nítorí àsìkò eré ìfẹ́ ti tó torí àwọn ọwọ́ yín yẹn ẹ mọ̀ fi ṣeré pẹ̀lú dádì kó jẹ́ ẹ fẹ́ fi sórí wọn lórí ẹsẹ̀ ni o kó jẹ́ ẹ fẹ́ fi sí wọn lẹ́gbẹ̀ẹ́ ni o àti bàámi náà wọ́n ní kẹ́ wojú ìyàwó yín kẹ́ bá wa sọ ìtàn kékeré kan fún wọn bẹ́ẹ̀ ti nífẹ̀ẹ́ wọn tó láti ọjọ́ ọjọ́ ìwá hmm. ìtàn kékeré kan bí ẹ ti nífẹ̀ẹ́ wọn tó bí wọ́n ti jẹ́ ohun tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín. tó bá jẹ́ ìyẹn hmm. ah. ṣé ìtàn ni kí n sọ àbí kí n sọ bí ó ṣe rí láti ọkọ mi bó ṣe rí lọ́kàn bó ah, ṣe rí lọ́kàn mi hmm. ìyá mi ni o uh-huh. mi lè fi ṣeré hmm. ṣùgbọ́n tí n bá dé ojú ẹsẹ̀ mọ̀ pé ní obìnrin ò sí yìn ní ojú ẹ̀ ṣùgbọ́n tí n bá wà lẹ́yìn ah, ìyá mi ni ẹdúró ẹdúró mo láìkè <laughs> ibi tẹ́ ẹ ti bẹ̀rẹ̀ ìtàn yẹn ó yá ẹ wá bẹ́ ṣe rọra ń sàn yẹn ẹ bá mi kọjú sí wọn kẹ́ wá máa bá mi sọ fún wọn ìyá mi ló jẹ́ adùn mi ló jẹ́ ìgbésí ayé mi ló jẹ́ ẹ má ẹ tẹ́ ti ń sọ lẹ́yìn wọn yẹn ẹ sọ lójú wọn báyìí kan gbọ́. ìyá mi olólùfẹ́ mi adùn mi ìdùnnú mi onífẹ̀ẹ́ títí láéláé ayé àìnípa ẹkún láéláé ó yẹ bá mi bá mi rí yín òwú ẹ bá ń fún un kìsì jàre ẹ bá ń fún dájú kìsì gbámù ó ga ìyàwó àwọn ti kàn yín náà nìyẹn o wọn ní iye tó kára ìwọ ó gbọ́ àkàrà ẹdẹ wọn ní kẹbà kí ọkọ yín lórí kí ìfẹ́ tó ṣe rondorondo kí ẹ wá bá mi ṣàdúrà fún wọn kẹ́ ẹ dúpẹ́ lọ́wọ́ wọn tí wọ́n ṣe ti ń tọ́jú yín láti bí ọdún mẹ́rìnlá sẹ́yìn bá mi ó yá ẹ bá àwọn ojú ìyàwó yín. ẹ normally náà mi ń ṣe ọmọ Yorùbá sí omi ìfi bẹ́ẹ̀ mọ oríkì. ẹ àóríkì ìfẹ́ olólùfẹ́ mi oríkì ni ayọ̀ mi oríkì mi ìdùnnú mi oríkì mi olólùfẹ́ mi hmm. ayọ̀ mi hmm. adé mi hmm. mo ṣe mo dúpẹ́ fún ìfẹ́ tó ní sí mi títí ayé mi ẹ̀dì wọn lọ́wọ́ mú ẹ̀dì wọn ẹ̀dì dájì lọ́wọ́ mú ẹ bá ń fún wọn ti ní prayer warrior mi. agbọ́rọ̀ ọlọ́run ẹ̀ á lòra wa pẹ́pẹ́pẹ́ ẹ̀ ẹ̀ ní kúrèwérèwé ẹ̀ jẹun ọmọ gbogbo ndọ́kàn yìí fẹ́ ọlọ́run bá mi yọ̀ǹda fún mi. jésù jésù olúwa wa dájú oyè ṣẹ̀ṣẹ̀ bá mi sí ìyẹn dàda straight ni o mi ò fẹ́ kẹ́ o gbogbo ẹ̀yà ara ni ẹ̀yin náà sì lè ẹ̀kún wọn ó tiẹ̀ ti ń ṣètò lọ́jọ́ kan tí arábìnrin kan pè mí nígbà tá a ṣètò kan pé ah bẹ́ẹ̀ ṣe ní kí àlejò yín kàn appreciate ọkọ wọn lèmi náà bá kúnlẹ̀ tí mo bá appreciate ọkọ mi o àfi tí mo dẹ̀ gbọ́ tolótolótolótoló nínú àkáǹtì mi mo ní òdo mélòó à ó ní àti òdo yẹn pọ̀ gan-an mo ní ẹ̀ iṣẹ́ ìyanu ló ń ṣẹlẹ̀ yọ ẹ̀ wá fèmí ní ìgbà mẹ́wàá <laughs> ẹ ṣeun ìdílé aláyọ̀ fífẹ́ àpòyìn wá sórí ètò ilé aláyọ̀ ẹ̀dẹ̀ ìjẹwa ìgbéyàwó yẹn á máa tẹ̀síwájú hmm. eh, láṣẹ ọlọ́run ọba èṣù bí èèyàn yàn bí èṣù kò ní láàrin yín hmm. together forever. Hmm. ṣé tí bá tún wá fìwé ránṣẹ́ sí yín lọ́jọ́ mi ṣe máa dánu ló ń ah, bá ayọ̀tayọ̀ gẹ́gẹ́ bí ilé aláyọ̀ ayọ̀tayọ̀ la máa wá. ó yára lé ẹ̀yin náà ẹ ẹ jẹ́ kí ìfẹ́ kó máa ṣàn lọ́ọ̀dẹ̀ yín bí wọ́n wá sọ̀rọ̀ kan wá ní òun ní kájẹ̀rán pẹ́lẹ́nu ṣùgbọ́n òfò àfúnkọ́ ìyẹn ò jẹ́ ó dá mi lójú pé ẹ gbádùn tèmi torí pé èmi gan nínú ilé agbódò wa ń bì mo gbádùn àwọn ìdílé aláyọ̀ tèmi lénìí mo sì tún kọ́ ẹ̀kọ́ tó pọ̀ lára wọn ẹ tẹ̀lé mi lórí gbogbo ẹ̀rọ ayélujára mi Ọ̀nàbàjọ́ Ọláwálé náà ni tí wàá jẹ́ orí Orísun tẹlifíṣàn at Orísun tẹlifíṣàn náà la wà ọlọ́run Ọ̀nàbàjọ́ ni mò ń jẹ́ Olúwaṣọlá fún mi aláṣà kẹ̀tì ìgbọ̀ngàn tí ò kọ́ mọ̀ mo ti máa ń sọ fún yín ìyá gbogbo ìfẹ́ ló ń dún ìyá gbogbo ìfẹ́ ló ń bọ́ <laughs> ẹ jẹ́ kí ìfẹ́ yẹn kó máa ṣàn nínú pálọ̀ wa kó máa rotate ká tún fèrè àtayọ̀ ká fi pàdé ní ọ̀sẹ̀ tó ń bọ̀ ẹ̀yìn ìdílé aláyọ̀ mẹ́jáde òdìwọ́sàn ara yẹpẹ́ ó dàbọ̀. ó dàbọ̀.